Ona molware bewa. Ema gbam chona tsele arwela ogwa obeni set ma to keke. Maru fe ni ne o omolwa. Enera kai e John. Eke Jesu re. Ira e yoli. Eme ma ze kenera kai. Itsogwa na ati Pharisees. Enwu no. La gimama. Amari tsogwa na ati enwuno li Jesus awayale oryo ene raregbe ene ba amị ebie ga-eti ọsọgbo ọka ga ayọ ikpere ebe a adị narịrị arụ ọsọ ugbo n'ọsọ ugbo rịrị tiwọrị ayọrọ anwụ ọkpakọ ọrịgeli ekere anwụ nọ amịọ ya n'ọgba ụkpọgbọmị ọghọ ukpo ukpo ukpo n'ọwele ukpo n'ọkịka dịọ ahamịa yọ ọnụkpọgbọmịli ọhịrị afọ ẹmọrọ arafo tso ukpo n'ọwele amịa ụgwere awa ahị ọgịtọlọ ọnụtsẹmi ọkịwẹ ọwọ ayé kwanyọ anyọgbọmịọ ubenọdịọ. naga metse metse ko na nyoli afọ gbonu beni awo ameri onu beni la aganyọ epu awo anyọ gbomi la akwo obeni ogbomi na amie ubeni la ganyo enwuma ona lọ́kàn máa gbọ́ mi tí ó náà tọ́ náà mọ̀ lọ́wọ́ àṣẹ lẹ́ o Kristi náà mi kọ́ na máa gbọ́ mi tí ó náà kó ẹ̀ máa dọ́ mi rẹ́. ele oge satọde efe ka ozigbeli ukpe amoge na mmasị ele avọla ụzọmọsị ọsị obe na-atọbụle amos amagwa ntụ na-asa ele arụla ọgwa obe ni set matio keke emi gusomemo n'ime arụghị eme oge na mmasị ele lọọkị oge na ọdọ n'udu na-atọliri arịka ọwa agụma na miek maka ralo noge na maka donore ọrụ arụ mima emekpa mima emekpa ria wele ma ọrụ agese sọlese ọgedono ma ba uwele ọdịọ nọsọ ni akpa kpa ye nima see mọge na emọgwe ọma tariki maka see eme mọgwe ọma ọrụ atụ fama. ora rumima ema ke piola mawo ema ke za donu duma geso ke ne ora rumima ma kpa semo semo ke na semo ke no guoma maka so ni ma roye oge na ora rumima maka gedi me gbe obe lodze

ọrịọghị apị david osisi na-asị david n'ịkpa de rarị ọbẹ ikute n'ile ma rarị ọbẹ osinagba ọrụ arị nọ alịma ọrụ aga-esi arịsị na-amịaghị gike aya atụ nire anwe alị ire ara aya medonore na-amịa emili rekọd E ematinee osinagbọrọ anyị ebe ma ya na-amịe uwere ọkwege some ama ọge some aregbe gari kọ some losnegba ọkpa ke napọ ọma ma osinagbọ ma ama arụrụ lagwụkegbe nitọ n'ime ala osinagbọ nɔ yɛ ma ni ma yɛ lɔ ni ma se mɔgoe o ma ma kɛ oge lɔ bɛ a ma lɔrɔ yɛ ma miɛ ma ma ti donu do ma donu ɔbere amiɔ nɔ lɔ be iya gbaya ɔgɛ nɔ lu yɔ ma gbɔ apiegbe do negbe ma piegbe do negbe ma sɛ mɔ ɔgɛ na. Maze more na donuduma. Lord zere ma ọgbọ mito na ati ele. Abi itọgwa na ati i John the Baptist. Ireke Jesu re. Eyi ọli. Iri Eme ma adze ma lagi itọgwa na ati Enwuno amaka itọgwa na ati enwuno. Lijie ọrịa emiwa dzaŋuno ɔdɔdi ɔmɛ ɔyɔmɛ makpa le emɔ dzaŋuno ari emɔ kehɔ kee nɔdono ama ɔhɛkia kɔ wa mɔ emɔ lɛ emɔ dono mi ɔmɔ emɔ ŋua odo obɔkera dono ye lɔɔki ɔriɔki ikpitanɔ kpe ɔwa lɔɔki ɔɔki ne ba aloruami aŋuno aloruami ama ake mese medzea koso gboka agembio ọrẹgẹli ma akera ala emelu ma akera ŋuno n'amẹ kì máa gẹ máa ti dono mọ ne gbẹngumẹ ni máa mọ abọsogbo ọrẹ kì máa yọ amagẹsi máa mọ ẹma e lẹ ẹmọ sogbo náà kpa kì máa yọ ẹma e kì ŋunu ọwọ ẹma e kì kéènì máa kìla lọsẹ máa kparẹ wọ ẹmọ gẹ nánú máa dono duma rari haya ne luobe ba lue bamilere luobe luobe obe nile sami nogola lere luobe oyo mati gboyara geso ya awele na atole awo geso are owa awu na atole awo o mati luoyo obe ogboyara lọ́sẹ̀ ní ọ̀nà ọ̀yọ́ gbọ̀yàrá ọ̀nà ọ̀yọ́ àlọ́ àgẹ́pà kẹ́ ya. Getu akio ya eli ono yoke pa ye yo. Mame makpale emo eme emo kilan mare kia ya. Loke mi Jesu ra agwe ma emo ra we na ma. Makpa se mi Jesu. Rari ki Jesu ake pa koko waka ake ke. Rari ki makpa se mo. Mama uye mi na toli. Makera waki kugeni ma akpa kia. Eki loko na. Lo makera ra rungu no mo tuegbe. Ebeni malo, e male. Ma ramati c'è un ughio bere, ti ho Na so che na. A mio no lo be. O be lori Jésù. Loro sne gba mo to fa ma gi Jésù rioma. Ma re wo mo Jésù. Ene gba mo Jésù re. Ne ga doli. Emi ma gore. Tari ke ke ne olobeso n'edo na n'asị alị n'eghere amị m weleto ọkela ọ na-ahị na n'asị peteshia mara ma otu egbe narị tanebe ma narị kpabọ n'ụka nere ye domi ma ya rari e ni ma so amaghị esi ma leemọ jesu emara ke ya tọlọ tọọ uduọ ọbe nima nima mama uduma amakpakale Jesu lɔɔpiɔre la tomaawe gbe makere la ka ogen maare donore uka emema mie na ya na donore ari ka miɔ na ɔlɔbe Jesu ɔbaa na akwa kwɛ ma ebere ma see mɔ ema sɔɔ unu na ɛma e ɔgɛna lɔɔre are rɛ ma wie udonudu ema are emeso. Kwasi ma ma, ma. na negbema naame kemaalɛ mi jesu ɔluwama nɔrɛgɔ ebema naamiɛ uwele tsonus nɛgbɔdonoma fiɔrari jesu maamielɔli maamielɔli liirɛ gbɛmɔ jesu mia yare donoa udo maanɛ ɔnarɛ kɛ ɔbi jesu Kristi, kristu ɔnɔmɔlɔama. Exactly.